ẹ jẹ́ àṣe ìwúyè fún ìjọ́ tó bá tún máa ṣe ìwúyè fún yèyé oge ẹlẹ́dẹ̀ wà of ìlú ìgàngàn <laughs> of ìlú ìjẹ̀ṣà mìíràn yèyé oge ẹlẹ́dẹ̀ ṣùgbọ́n tó bá fi wúyè ló ti mú síta yẹn ṣùgbọ́n tó bá fi wúyè ló ti mú síta yẹn. ọmọ òfò ìwọ ẹlẹ́dẹ̀ yeye oge ẹlẹ́dẹ̀ òkìtì ọgán fúnra ẹ̀ orí gbàgùngbàkun gbogbo ìgbésí ayé ẹ̀ ló ti níwò ìwà láyé kíkorò ayé ẹ̀ korò ayé ẹ̀ bìtà yorùbá máa ń sọ pé adùn ló máa ń gbẹ̀yìn ewúro adùn gbẹ̀yìn títí ẹ̀ ewúro ló padà gbẹ̀yìn ayé ẹ̀ níbi táyé ẹ̀ bìtà dé. a máa sọ pé bẹ́ẹ̀ náà ló pè wọ́n ní ọmọ kékeré ni kẹ́yẹ máa ń wádìí mi gan o mi ò mọ nǹkan tó fi ó kàn wá ó máa ń wádìí mi gan o bí mo yẹ ṣe ṣe fún lálẹ́ yìí sí a máa wá àwọn èèyàn tó máa pè ó máa ń wádìí mi gan ó dẹ̀ máa ń sunkún bẹ́ẹ̀ ṣé ìwọ̀n yẹn tó bá ti ṣe tán ó máa lọ máa sunkún ó máa sunkún o á wá máa lọ gbá nǹkan wá síta she do cry a lot ọlọ́run tẹ̀ jẹ́ kí mi bá wọn sunkún òṣì ìwọ tó máa ń sunkún ní òkọ̀rọ̀ yàrá ẹ̀ wàá máa fọwọ́ lálẹ́ wò fáwọn tá a máa rẹ́rìn òfò nìyẹ́ ẹ̀ máa ṣe. ó wá sọ pé kò kì í ṣiṣẹ́ ilé ló máa ń wà. Ah. má ṣe kémi lọ sí skul <laughs> ẹ bá mi sọ fún yèyé oge ọ̀fẹ́ lẹ́dẹ̀ pé mi ò rówó skul san kó wá bá mi san kò ní ìkọ́mì àfi kó máa látán kó máa látán kó máa látán kí Ghana máa togi sí látán látán látán kí Ghana máa togi ó látán látán látán títí abí ẹ̀ padà ń ṣomi. màmá ẹ̀ ń gbàdúrà ní Christ apostoli òun la ni Elédùmarè ṣe dàdúrà yẹ èsì lágbádá àwọn ìyá tó gbàdúrà pẹ̀lú mímọ́ àdúrà wọn gbà ohun àdúrà yẹ ìbáyìí wọ́n dà sí lágbádá ni ó yẹ ìpadà lọ sún kirikiri ìyá ẹ̀ ìyá ẹ̀ padà sún kirikiri ọmọ tí ò ní làákàyè someone share she don run back to mọ̀mọ́ wọn now ṣe rí ọ̀dọ̀ màmá tó tún lọ yẹn tẹ́nìkan bá pè lálẹ́ pé yeye oge ọ̀fẹ́ lẹ́dẹ̀ gbà two hundred thousand rí bá wa búyà yẹn ó máa bàtà ó máa búyà yẹn ó dẹ̀ máa ṣẹnu pákún láìsí kankan kò ní feel remorseful ọmọ yẹn pẹ̀lú ẹ̀ náà kò bẹ́gbẹ́ pé kò ka kò lá ni kò lá kò bẹ́gbẹ́ pé kò gbágbà mú gbogbo kóòlù tọ́ra fún báyìí àfìgbà tó bá kó ṣéènì sọ́rùn agbẹ́gilére àwọn èrè tó máa ń fi igi gbẹ́ yẹn bó ṣe rí nìyẹn tẹ museum ẹ sì tún rí èrè tó tún rẹwà jù lọ bó ṣe wà yẹn irú èèyàn wo gan ni ná ọmọ yẹn ugly gan o ah kódà kéèyàn ní down syndrome gan àwọn ọmọ tó máa ní down syndrome yẹn wọ́n fàìn jù lọ ẹ bó ṣe rí ah ó ga o mi ò rí eléyìí o ọmọ òṣì wà bọ́ta wà máa ta sí anybody àwọn tó lè fi owó ra ìyá ẹ̀ pa ìyá ẹ̀ tó sùn lè pop rí ìyá ẹ̀ dáàbò jábà yìí ìyá ẹ̀ kábíyá sókè ní tíyẹ̀ náà fò bí bí bí bí ẹyẹ gúnugún ìyá ẹ̀ wá ń fò lábújá bó ṣe ń fò ní onílé náà nìyẹn tó ń fò tó ń ṣe ilé tó ń fò kiri bó ṣe ń ṣe fídíò ní compound tó ṣe báyìí ẹ mọ̀ pé à ìṣẹ́ rèé o kí ìṣẹ́ múyàn kéèyàn wà lóyìnbó náà ó sì máa ṣó pé ìṣẹ́ lélẹ̀ ògidì ìṣẹ́ ṣẹ́rí ògidì ìṣẹ́ ló mú àwọn ọmọ yẹn ìṣẹ́ ní average o ìṣẹ́ ní ó ní grade àwọn ìṣẹ́ kan wà tó yẹ kó tó bá múyàn tó bá sọ̀rọ̀ sáàrin ọlọ́run máa gbàgbé ìṣẹ́ ṣẹ́rí ọmọ yẹn kódà kó máa wẹ̀ nínú owó CBN Central Bank of Nigeria ìṣẹ́ yẹn ó sì máa wà lára ẹ̀ because it's in her DNA àkọsẹ̀jáyé ẹ̀ báyìí bí ẹ̀ ṣe bí kàkà kí omi omi ẹ̀mọ̀ ọkùnrin tóbi bá fẹ́ bímọ omi máa wá omi tó yẹ kó wá omi oríire omi ìṣẹ́ ló dànù omi ìṣẹ́ túrú omi ìṣẹ́ ló bà wáyé òbò ìṣẹ́ ló bà wáyé lẹ fi rí ìyá ẹ̀ náà tí ìyá ẹ̀ náà dàbí nǹkan tá a gbọ́dọ̀ dárúkọ ìyá ẹ̀ dàbí nǹkan tó fi ń ṣe nǹkan oṣù ẹ mọ àwọn páàdì yẹn tí wọn bá lo páàdì tó wá fi ṣe nǹkan oṣù bóyá páàdì yẹn ń sìn ó ti wá sóòkì dáadáa ẹ mọ kó máa kákó máa wọn yọ bí ẹ ṣe ìyá ẹ̀ dàbí páàdì tó lòkù ọmọ òun lè play sókàdá <laughs> ó lọ ṣe òrófó ẹni tẹnu ẹ ti pa òrófó nìyẹn náà ẹyẹ ẹ̀gà tó fẹnu tún nǹkan ká tó tún fẹnu kọ ẹlẹ́nu òṣì ọmọ ẹ play snooker wọ́n náà sọ pé ọmọ òun gbá fútbọ́ọ̀lù tẹ bá wàá padà ṣe ṣó ní sọ pé ọmọ òun ọmọ òun ni gọ́fúnà of Liverpool síbà ẹ̀ ọmọ ní gọ́fúnà ọ̀fọ̀ Munchi àbí Berlin olórí ìbú àti ilé adúró ló wà tó ti ń búyan ẹ̀yìnwó tó wá sílùú èyìnbó tí ìwé ìgbélò ti tẹ̀ lọ́wọ́ gbogbo ìgbà yẹn tó ti forí gbèpè òun ló jẹ́ kó rí bẹ́ẹ̀ yẹn àwọn tó ń gbé iṣu orí burúkú bó ṣe wà yẹn kò lè operate ọmọ yẹn kò lè ṣí page níbi tó illiterate dé ah ọmọ yẹn kò lè ṣí kò lè dá ṣí page o ẹ fun kan sì cooperate lórí another side kò lè dá sí àfi kó máa la tán ọmọ la tán ọmọ ọmọ àgbè tán èrèwègbì ọmọ ọmọ la tán ọmọ la tán ọmọ ọmọ àgbè tán kó máa la tán kó máa la tán ẹ wá ní kí Ghana tẹ̀lé lọ Naija ọ̀hún àbó ti tẹ̀lé lọ ni ó máa dá tọ́ ọmọ ni. ó máa dá tọ́ ọmọ ni olóòórùn elékìsà ìwọ tó kì í tàǹbà wo lóòórùn arúbí ọ̀rọ̀ àwọn èèyàn wà lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ tèmi wà lẹ́nu ẹ̀ zi ìfàfúnkẹ́ ẹni èmi ò ní máa ṣe ṣóò fún ẹ mọ́ gbogbo ìgbà tó bá wá ṣe wáwú lẹ́ǹsì mi ẹ kankan wọn kàn máa ju òkò fún ẹni wọn kàn máa kékùn mi níwò ẹ igbó ètò tiẹ̀ kọ́ mi áùtù yẹn alalẹ́ tí bá ti ń ṣe wáwúlẹ́ǹsì mi máa kàn mo kàn lè sáré yà sọ́dọ̀ ẹ̀ twenty minutes thirty minutes kí n kàn ju náza ẹ̀ sí ẹ̀ máa tún lùkè èmi ò ní wú ẹ̀ tí n bá wá wú ẹ̀ ni máa ní mo fẹ́ máa fún ẹ lésì ògùn gbọ́ mi ní wú ẹ̀ kò dẹ̀ sáwọn tèmi kan tó máa sẹ́ǹdì ẹ̀ sí mi mi ìfẹ́ gbọ́ nǹkan tó sọ tó ti yẹ wọ́n ti sẹ́ǹdì fọ́tò ìyá mi sí ẹ̀ bàbá mi sí ẹ̀ mo bùn ẹ̀ lọ fi ṣe fírèmù fún ìyá ẹ̀ ìyá ẹ̀ tó wáyé wa lọ fi ìyá tèmi ṣe rómọdẹ̀ kí ìyá ẹ̀ rí bẹ́ẹ̀ tó ń gbọ́ mi ìyá tèmi lọ fi ṣe mọ̀dẹ̀ Hmm. ọmọ tíṣà tíṣà ni bàbá ẹ̀ olórí ibú ìmọ̀ tíṣà tí tíṣà gbàgbé bàbá ẹ̀ gbogbo àwọn tí bàbá ẹ̀ kọ́ ní skul kò yẹ kó wòye ẹ̀ kí yẹ ra rè ó yẹ kí iṣẹ́ ọ bàbá ẹ̀ padà jábọ̀ fún ìyá ẹ̀ ni ó yẹ pàtó bàbá ẹ̀ náà tíṣì gbogbo àwọn ọmọ ló ti fokó ba ayé wọn jẹ́ lọ́sẹ̀ fokó ba ayé ìwọ jẹ́ lọ́dẹ̀ fokó ba ọmọ ọmọ ẹ̀ jẹ́ wọn mọ òfu ọmọ burúkú yìí ọmọ bàbá tíṣà tíṣà kó máa fóní ráìsì mi ò gbọ́ rí ẹ ti rí tíṣà rèé ní nàìjíríà kéèyàn ṣe tíṣà kó wa máa fẹ́ tíyà tó ń ta láìsì olóyè burúkú lọmọ yẹn ó lè jẹ́ pọ́nrọ́ kàdà kan ni bàbá ẹ̀ o ó ní bàbá òun ṣe tíṣà ìyá òun ta láìsì ó lè jẹ́ pọ́nrọ́ kàdà kan ni bàbá ẹ̀ wà bí kí bàbá ẹ̀ máa gun oúnjẹ ọ̀pẹ kí bàbá ẹ̀ máa tẹmu bàbá ń tẹmu ìyá ń ta láìsì torí mi ò tí ì rí tíṣà tó máa fẹ́ tó ń ta láìsì o educated a tó ń ta láìsì tí ìyá ò lè fi ní ìgò kan o ìyá ẹgbẹ́ tòbòtòbò gbogbo iṣan tó yẹ kó gbé fùrọ̀ ìyá ẹ̀ dúró nǹkan aburú ti já ìyá bá yàgbẹ́ gbígbóná ìyá ìyá ẹgbẹ́ o ẹ̀wọ̀n tí àsàrẹ́lù bá fẹ́ mẹ́lò míì tí ó mọ ìyàgbẹ́ ikú ìgbẹ́ ikú nìyẹn ìyá àti ìyá ẹ̀ fi kú ìgbẹ́ ikú wọ́n á fi rẹ̀ ìwé mi mo gbà tó pàlájà wà wù ń gbà yẹn èmi mo ní kàlájà wà wù play along pẹ̀lú ẹ̀ nígbà tó fi wá fọ́tò mọ́mì mi kiri kó tó di pé àwọn ta fún fọ́tò wọn gbé fún ó lè fẹnu ara ẹ̀ sọ ó fẹnu ara ẹ̀ sọ pé ìyẹn ló fóun báwo ni fọ́tò màmí ṣe dọ́wọ́ ẹ̀ mo mọ ibi tó ṣe dọ́wọ́ ẹ̀ tó rẹ̀ mo ṣe dúró lórí ọwọ́ mi mo mọ̀ nǹkan tí mò ń ṣe mi kì í ṣọ̀dẹ̀ mi lè ẹ́fà parọ́ mọ́yàn láyéláyé ṣẹ́gẹ̀t ó ní kí alájà wà wò fóun fọ́tò mọ́ sí mi òun máa fún ọ lówó ọdẹ <laughs> ọmọ tó padà fún ẹ <laughs> ìwọ nìyí ẹ padà sẹwọn ìyá ẹ rúùtù rúùtù sẹwọn rúùtù akínọlá rúùtù ọdẹyẹmí ó sùn ẹwọn ó fi ẹwọn lògbà lọ́jọ́ alẹ́ gbogbo abiyamọ ń jèrè ọmọ lọ́jọ́ alẹ́ ni kàkà kí rúùtù jẹ wọn mọ rúùtù lọ sẹwọn rúùtù ó lọ sun ẹ̀wọ̀n òun ni olórí burúkú ó gbọ́dọ̀ àtolúwa ni tìṣẹ́ ni tìṣẹ́ ni ọmọ Ọdẹ́yẹmí ó sun ẹ̀wọ̀n ó fẹ́ wọn lùgbà pẹ̀lẹ́ ti ẹ orútù tó bá táyé wá o ò ní dó ìdókúdò mọ́ débi pé o máa bíbì kúbì tó máa rán ẹ lọ sẹ́wọ̀n ẹ̀yin olólùfẹ́ mi àríjù báyìí lo ọkọ mi ti fẹ́ ṣe tán ṣe rí ọmọ yẹn ẹ jẹ́ kó kó gbókú ẹjọ́ kó ké mo dẹ̀ fi ayé root gba four thousand five hundred and twenty star wow you guys are wonderful ah nǹkan tó fẹ́ kí wọ́n máa bá wọn ṣe eré ká lè máa gba star kọ́lì tèmi ò dẹ̀jọ́ mọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n èèyàn míì pé alalẹ́ ti bá ń fẹ́ ju lánsà kí má ju lánsà fún ogun gbọ́ màá máa ju lánsà díẹ̀ màá fọwọ́ ẹ̀ ṣe kọ́mẹ́dì kọ́mẹ́dì máa ma fẹ́ rẹ̀ tí bá ti ṣe mí ní wá ṣèjì sóò torí tiẹ̀ mọ́ ọlọ́run àjẹ ṣùgbọ́n lálálẹ́ ti máa ń ṣe wáwúlẹ́ǹsì mi yẹn. root sleep in kalo just for fifty k root ò wá ní sun kalo root ó ṣe ìbẹ̀rẹ̀ ní ó máa sun ẹ̀wọ̀n tó máa fi jáde láyé ni root root ó jẹ́ lọ máa pọ́ǹpù ìdí ẹ̀ kò má rò bí ìgbẹ́ gburu lọ́ máa fi máa fi ẹ́lẹ̀ o ó bá ìyàgbẹ́ jọ mi máa ní kọ́ kó sẹ́nu ẹ̀ ni. <laughs> rúùtù onígbẹ́ òfò onígbẹ́ àgbákò rúùtù ò jẹ́ wọn mọ́ o ẹ̀wọ̀n ló fi jẹ́ wọn mọ́ rúùtù gbogbo ẹgbẹ́ rúùtù ń jẹ́ wọn mọ́ ẹ̀wọ̀n ni rúùtù fi jẹ́ wọn mọ́ ẹ gbà wá o ikú ọmọ ní pa ìtàlẹ̀ ikú ọmọ ló rán rúùtù lọ sẹ́wọ̀n ẹ̀wọ̀n ní kirikiri rúùtù sun ẹ̀wọ̀n ó bẹ̀rẹ̀ sí ní yàgbé òfò ìgbórí ibú rúùtù kọ̀ọ̀kan kú ó ó ní ẹ̀wọ̀n lòún fẹ́ fi lura ikú ọmọ ló jẹ́ kí rúùtù lọ sẹ́wọ̀n. So to all of you that show me massive love tonight ọpẹ́ mi rèé o mo dúpẹ́ lọ́wọ́ yín o I appreciate every one of you your gift counts a lot in my heart ẹni táwọ́ náà ẹni tẹ́ni tìkà ẹni tójú lẹ̀ mọ́lẹ̀ kò sí tó mọ̀ mí rí inú yín gbogbo ilẹ̀ show love sí mi ọlọ́run bá mi show love sí àtẹ̀yìn tẹ́ ẹ̀ fún mi ní gift ẹ show mi ní support with comment with sharing with love and like ẹ ṣé mo dúpẹ́ elédùnmarè ò ní bá ti ń jẹ́ ẹ ní dààmú ẹ ní dààmú i'm not into fraka, but not that dirty pig we drag me to fraka ó kéré èmi àti àwọn ìyá ẹ̀ ẹlẹ́jọ́ ìyàwó ẹgbẹ́ má traumatize kì í ṣe òun ó kéré sẹ́ni tó máa èmi àti ẹ̀ máa máa fagbá ìtumọ̀ ṣe igan ó yẹ máa lọ wẹ̀ ẹ má fọ ọkọ mi gbọ́dọ̀ bá mi wí mo gbọ́dọ̀ wẹ̀wẹ̀ ó tẹrọ fọ sí mi lára bọ gbogbo tí mo ṣe mo tá dànù ni so every night bá ti ń ṣe violence mi mi ò ní stay show fún but tọrọ bá ti jọmọ ọ̀rọ̀ ẹ a máa fi máa ṣe reference <laughs> and i won't watch my show you, you guys ẹni dábàá lè wo show ẹ go and watch it and enjoy it i don't care ó máa kékù ni yèyé oge ẹlẹ́dẹ̀ ọ̀fẹ́ ẹlẹ́dẹ̀ land ẹ bá mi pè ní yèyé oge ẹlẹ́dẹ̀ ọ̀fẹ́ ẹlẹ́dẹ̀ land. janaba mi ìwẹ janaba ọgbà yìí pé mo dóko <laughs> afẹwẹwẹ ẹlẹ́dẹ̀ ẹ máa gbọ́ zidog zidog <laughs> zidog zidog ó kàn wá wá wá ṣépè egbe rẹ̀ kúrò lórí ẹ̀ orí ara ẹ̀ òun náà ló bí aṣọ bí àparò ẹni mo ní kó lọ fi gé ọ̀gẹ̀dẹ̀ dáṣọ damask ìyẹn gangan ni nǹkan tó kọ́ wáyé so àrìbáyọ̀ mi o bẹ̀rù ẹ o wàláì mi bẹ̀rù ẹ kò sọ̀rọ̀ lẹ́nu ẹ iru sọ̀rọ̀ lẹ́nu ẹ irú loro mi lenu kò lọ́rọ̀ mi <laughs> okay you want to add a already finished. So guys, I appreciate you. I appreciate all AJ teams, all warriors and normal commentators, all the lovers of um, God. To all of you that show me support tonight, I really appreciate you. It counts, it goes a long way. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé o, ẹni sí wọn wáyé o, ẹni bá wọn tàjú gbé sájò o, ẹ kéré ògbódélé, ẹ̀ẹ́dẹ̀ ní rógun tẹ máa fi rán ìyá yín lọ sẹ́wọ̀n o, tí ìyá yín máa fi yàgbẹ́ gbóná o. Àwa náà dẹ̀ iṣẹ́ ọwọ́ ẹ jẹ́ kó tó wá jẹ́ ẹ má jẹ́ ká ní ẹ̀mí ìlara téèyàn bá dẹ̀mí ìlara kò lè gùn kò dẹ̀ lè gbẹgbẹ́ pé aṣèmọ̀ máa pọ́n ni bí elékìsà ṣó ti eyín bí àǹtí wa lókè lọ́hùn tó ń gbé ń bẹ̀ lè ta aláṣọ pípọ́n bí ìta àparò thank you so much i love you lo mm. continue to support us and like us ẹ ṣe dáadáa o let love lead let love lead <laughs> bye bye good night.

ayé ò bá aládùnwò ṣe aládùnwò ní ẹ̀nà aládùnwò ní Can you please join us and share this show? <laughs> ah ah lórí ta tarmac ẹgbẹ́ ń bí ibo wèrè o dẹ̀ máa rò bóun lọ́rọ̀ lẹ́nu kò ń lọ́rọ̀ ó kàn máa ń ṣépè ni ìpè ló máa ń ṣẹ́kù lọ́rọ̀ lẹ́nu a máa ṣe iṣẹ́ òbí ọ̀dẹ̀ bí amukun mẹ́kọ̀ọ́ a máa fà bí ìgbìn. ó fẹ́ fún àwọn tó ń cut fídíò fẹ́ fún ọ lóúnjẹ mi gan máa fún ọ torí jẹ́ kí n jẹ ló láyé ṣó mad ìwọ ọmọkàn aládùnwò mọ̀ọ́dẹ́yẹmí ọdẹ ò yẹ bàbá ẹ̀ náà tọ́jà ẹ bá yẹ bàbá ẹ̀ kò yẹ kí bàbá ẹ̀ ṣànkú bẹ́ẹ̀ yẹn kò yẹ kí bàbá ẹ̀ dúró jẹ wọn mọ́ àbí wọn tó ń pè mí báyìí dáàdì dáàdì dáàdì dáàdì dáàdì ẹ jọta ló ní kíní yẹn kẹsẹ̀ ní ẹ̀sìn mi the woman happy I put the baby on my head he said he no send me message. he did not send you message wo wàá fẹ́ lálálẹ́ yìí tí òye kan ti máa ṣe fún ẹ kí tó tún dá ẹ lóhùn wàá kéku màá make sure pé o kéku wàá dá ké wàá dá bára ẹ̀jà wàá kéku ẹyọ kan tí mo fẹ́ ṣe fún ẹ yìí kó lè fi bá wọn pé mi jí sòrú ẹ mi kàn fẹ́ yíra mi mẹ́ràn ọ̀fọ̀ bíi tiẹ̀ ni. ẹ bá wa ṣe ẹ ah mọ́mísí mọ́mí adébíyí pé ìzí ẹ Wow. Ah, láyọ̀ aristobon wọ́n bù mí star wáyé ẹ̀ máa bàjẹ́ máa fáyé ẹ̀ gba star ó máa kékù ni <laughs> láyọ̀ aristobon orí fọkásíbẹ̀ you are doing a great job a good wonderful one yeah guys ẹ bá wa share kí ẹ bá mi share sí ìdílé ọdẹyẹmí àti ìdílé rúùtù ẹ bá mi share sí ìlú ìjẹ̀ṣà ṣé ìjẹ̀ṣà ló wà ìjẹ̀ṣà mèrè ìjẹ̀ṣà níwèrè ìjẹ̀ṣà níwèrè máa ń gbọ́ Thanks for the star. Wow, people are giving me star. Oh, really? Oh my God. Ọmọdé the Àwọn Market. I Àgbà tó get ìgbà star. Omo mi Ọmọdé Yẹmí òní wèrèwèrè ọmọ òfò. Ọmọ òṣì. Ọmọ ìbànújẹ́. mi oni were were omo òṣì o. Oh ọmọ òfò eléri burúkú àkóṣìgbérò elékìsà ọmọ ọdẹyẹmí ọbí eba eba yeba ọbí <laughs> ah láyọ̀ àrígan ọdàbò mi ni ó yá ó yá ẹ ṣeun gbogbo ẹ tẹ fún wa ń sà gbogbo ilẹ̀ mọ̀ padà má jẹ̀bi ni mímí nǹkan já mi fà mí nǹkan já mi lórí social media yìí ọ̀rọ̀ tí yóò bá dẹ́ kàn mí ń dá sí láyé mi. Ah, Ah, la ìjẹ̀ṣà ní wèrè láyọ̀ àárí ẹbínú tán ni <laughs> ah, ọmọ ọdẹyẹmí rúùtù Ah, rúùtù ayé ẹ lóde kábíyèsí wọn lẹ́mí wọn ta sọ́sà ọlọ́run abínú ṣe ṣó ọmọ ọdẹyẹmí kò ní yẹ ìyá ẹ mọ abínú ṣe ṣó ayé ìyá ẹ bàjẹ́ lálẹ́ yìí wàá ló béèrè tó bẹ́ẹ̀ <laughs> thanks for the star wow you guys are wonderful mm, top notch now let's get it started ṣe rí ọmọ tó ń pè ní àkọsẹ̀dáyé ọmọdé yẹmi la fẹ́ kà lálẹ́ yìí ah ìjẹ̀ṣà oh sorry original ìjẹ̀ṣà ni ẹ̀yìn ṣe rí ọmọ yẹn ọmọ àlè ìjẹ̀ṣà ó yẹ kí àwọn ará ìlú ìjẹ̀ṣà kí wọ́n gbé ọmọ yẹn lọ ṣe DNA possibility kan ìyá ẹ̀ ló pa bàbá ẹ̀ nígbà tí bàbá ẹ̀ béèrè DNA lọ́wọ́ ìyá ẹ̀ pé ibo ló ti gbé rí ọmọ àgbákò torí bàbá èèyàn ò lè kàwé kó wá bí ọmọ ìlítírèètì o ṣé ń gbọ́ mi bàbá èèyàn kò lè ní school sat bó ṣe bá pé bàbá òun gbọ́ english kábíyèsí elédùnmarè gbogbo yan káṣí ẹ̀dúpẹ́ pàwọ̀ ògùn lé gbogbo èèyàn fi ogún yangàn pé orúkọ bàbá àwọn Tinubu orúkọ bàbá àwọn Ọ̀tẹ́dọ́lá àbọ̀ gbọ́kàn tí kìíní sọ níjọ bàbá lóbi Dangote ọdẹlẹ ìwọ sọ pé bàbá àti ẹgbẹ́ English <coughs> ó yẹ kí n mọ mi ni. ìwọ ní bàbá tiẹ̀ bàbá tiẹ̀ gbọ́ english oh thanks for the style àwọn amáyégún ẹ jẹ́ ìjókòó dáadáa máa nà ẹsẹ̀ ṣe ṣù ẹ ni ẹ̀ẹ̀kan tí mo dé máa fún ẹ yìí evergreen mo fẹ́ fún ẹ tó jẹ́ pé oṣù mẹ́rin tó máa fi ké wọ́n sì máa máa play evergreen mi fún ẹ ẹ jẹ́ ìfarabalẹ̀ ìjókòó ọlọ́run ṣe mo ti dáná kọ́kọ́ mi dé kókàn jẹun ni gbogbo ẹyin tí ẹ̀ ń fún mi star let me acknowledge you down gbogbo yín pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín àtẹn tó fún mi ní millions àtẹn tó fún mi ní i appreciate you mi ò fojú kéré anything ṣẹ́rí show tí mo fẹ́ bẹ̀rẹ̀ yìí i don't want to be distracted so gbogbo yín mo ti dúpẹ́ lọ́wọ́ yín gbogbo yín tẹ́ ti fún mi mo dúpẹ́ lọ́wọ́ yín àtẹ̀yìn jama tún fún mi in advance mo dúpẹ́ lọ́wọ́ everybody so tí bá ti ń ṣe show me. i don't want to read comment and i don't want to be distracted ṣó ti yẹn so let me just ka àkọsẹ̀jáyé ọmọ yìí fún torí àjọ tó ti bí wọn ẹ̀ tí ì ka àkọsẹ̀jáyé ẹ̀ fún un ṣó ti yé yín so èmi fẹ́ ka kọsẹ̀ dáyé ẹ̀ fún yín lórí social media yìí kí ẹ dẹ̀ má bá mi fi ẹ̀mí ká lọ. ó gba kí n wá gbádà o ṣe má bínú. now ṣe rí ọmọ kan wà nígbà tó ní wọ́n fẹ́ bí jésù <clears throat> wọ́n ní wọ́n announce jésù wípé wọ́n fẹ́ bímọ ológo fún gbogbo ayé kí ìyẹn gbé pamọ́ ṣùgbọ́n nígbà tí wọ́n bí ọmọ ọdẹ yẹmí tó pera rẹ̀ ní tolúwa lọ́pẹ́ ah tolúwa lọ́pẹ́ ò yọ lára rẹ̀ tó ṣì lọ́pẹ́ tó fò lọ́pẹ́ torí burúkú lọ́pẹ́ tìbànújẹ́ lọ́pẹ́ tí àgbákò lọ́pẹ́ elékìísà lọ́pẹ́ ẹlẹ́dẹ̀ lọ́pẹ́ lórúkọ ẹ̀ tó ti gbọ́ orúkọ tó fún ìyá ẹ̀ níjọ súná nìyẹn now bàbá ẹ̀ wá gbọ́ pé wọ́n fẹ́ bímọ àgbákò sáyé o ọmọ òfò lọ́pẹ́ olórí burúkú lọ́pẹ́ nídìílé wọn nídìílé ọdẹyẹmí lọ́pẹ́ ó wá béèrè lọ́wọ́ ìyá ẹ̀ pé ibo ló ti rìn tó bá sọ pé aláboyún máa ń rìn lọ́sàn-án ìyá àti ẹ̀ rìn lọ́sàn-án tó fi pàdé àgbákò àgbákò ń ló wá kó sínú ìyá ọmọ rúùtù tó fi wá bí tó ń fò lọ́pẹ́ tí ìbànújẹ́ lọ́pẹ́ tó ń rí burúkú lọ́pẹ́ ọ̀ọ́dẹ yẹmí tó ń jẹ lẹ́dẹ̀ nígbà tí wọ́n bí ọmọ òṣì òun lè fi rí pé gbogbo bóyá sọ pé òun try òun kàwé àti ọmọ ọdún mẹ́wàá lọ́n ti já òbò ẹ̀ papọ̀ bó ṣe ń bá sùn lábẹ́ igi mi ò rárá bú fún o ẹ lọ wo ṣó bàbá wa ṣége ìyà nígbà tí bàbá yẹn ṣe ṣó fún ẹnìkan ló pè wọlé tó ní ní agége àbí sọ pé òun pé ẹ máa èmi àwọn agége agége làwa olórí burúkú ni ẹ o ó yẹ káwọn agége kọ́ lẹ̀ lóko pa wípé agége ò lè ever produce ẹlẹ́dẹ̀ ó yẹ kó máa sọ pé ìwọ ìwọ tó yẹ pé fáàmù pọ́tírì ẹlẹ́dẹ̀ ló ti dàgbà sí fáwọn ẹlẹ́dẹ̀ agége ni wọ́n o ọmọ agége ni wọ́n o ah, ah. ẹ̀yin agége you better do a disclaimer on that pig that is destroying agége she's a pig okay she's a pig ẹ jẹ́ a máa ṣe ṣó wa lọ ẹ ṣó ẹ má ṣó love and like ẹ má yẹ kó wọlé lọmọ ìbá dìde ló bá pa gbogbo ìdílé ẹ̀ lẹ́kún ṣe rí tí èèyàn bá ti dájú tó bá ti gúnra ẹ̀ láṣọ kẹ mọ̀ pé irú onítọ̀hún ọ̀dájú ni kò sẹ́ni tí ò lè gún lójú ṣe rí ọmọ tó ń pè ní tòfò tòfò lọ́pẹ́ nídìílé ọdẹ́yẹmí yẹn torí burúkú lọ́pẹ́ nídìílé ọdẹ́yẹmí yẹn ti bànújẹ́ lọ́pẹ́ nídìílé ọdẹ́yẹmí ti ẹkún lọ́pẹ́ nídìílé ọdẹ́yẹmí tẹlẹ́dẹ̀ lọ́pẹ́ nídìílé ọdẹ́yẹmí ṣe rí ọmọ yẹn ó kọ́kọ́ gún àbúrò ẹ̀ ló gún ní káṣá ẹ gbọ́ mi yé tí èèyàn bá ti tẹ aṣọ ilé ẹ̀ mọ́lẹ̀ kò sí ẹni tí ó bá fi aṣọ ilé ẹ̀ ní àkọ́dà tó bá wọ damask ó máa tẹ̀ òun lẹ ṣe rí pé kò lépo lójú gbogbo ètò ẹ̀ kó fi níláárí ó ti fẹnu kọ. ṣé ọ̀rọ̀ mi yé yín gbogbo ìtò ẹ̀ kó fi níláárí láyé gbogbo ẹ̀ tí wá síbi ẹnu ẹ̀ lẹ ṣe rí pé ètè ẹ̀ ju ọjọ́ orí ẹ̀ lọ tí ẹ bá ti rí àwọn obìnrin kan wà àwọn ètè kan wà tó tóbi o ṣùgbọ́n ó máa ń bá ẹgbẹ́ pé ohun ètè ẹ̀ ó ju ọpọlọ ẹ̀ lọ ó ju kádàrá ẹ̀ lọ ó ju ẹlẹ́dàá ẹ̀ lọ ó dẹ̀ tún ju ọjọ́ orí ẹ̀ lọ ayé ló ti gbèpè ló ti gba ètè yẹn kì í ṣe bọ́ ṣe bí nìyẹn èèyàn lè ní ètè àgbákò kí èèyàn ní ètè òfò ètè ya ètè òfò ètè orí burúkú náà kí ẹ wọn respect kí ọ̀rọ̀ rẹ kó jáde ní ètè yẹn because ètè yẹn ti di ètè àgbákò ètè yẹn ti fi dẹ̀ sí ayé ayé lọ ètè tolú ètè ìlẹ̀pa ni ẹnìtì tó bá ti jáde ń bẹ̀ ọ̀rọ̀ tí akú wárápá bá sọ torí ó ní wárápá ni now nígbà tó máa bẹ̀rẹ̀ sí ní jí iṣẹ́ orí burúkú iṣẹ́ òfò iṣẹ́ ìyà iṣẹ́ ẹ̀sìn tó wáyé ẹ̀wà jẹ́ ara àbúrò ẹ̀ ló ti kọ́kọ́ nà pàṣà ó nu àbúrò ẹ̀ ń kásá ọ̀rọ̀ ifá ẹkún nílé wọn débi pé ó wá ń gùn yẹ́ gàràgàrà ìgbé ìyá mi nǹkan tí n bá sọ fún yín lábẹ́gẹ́ kẹ́dẹ̀ mọ̀ pé ìdílé àkùṣẹ́ àwọn àfìṣẹ́ wò ọmọ àfìṣẹ́ tán ṣó ti ẹyin Yorùbá máa ń sọ pé tí ìṣìn ò bá là ọmọ inú ẹ̀ máa ń là ní gbogbo àwọn ọmọ tí ìyá ìbí kò sí ìtólà torí pé òun ti kàgbákò òun lòun ṣe bìlíf pé òun là pẹ̀lú ọ̀là tó wá rogbó òun là yẹn kò sí ọ̀là kankan tó jáde látara ọmọ yìí lẹ fi rí pé ẹ bá bẹ̀rẹ̀ sí ní wọ aṣọ fún àparò ó sì máa máa dúdú náà ni ẹ máa gbọ́ mi yé ló tẹ̀síwájú ló wá sọ pé òun fẹ́ máa pín orí burúkú kiri átà tó ti forí rúkú kan àbúrò ẹ̀ tóbi tíyẹn ò gbẹgbẹ́ pé tíyẹn ò gbèrí tó lóun mọ ọmọ yẹn wá sí ìlú òyìnbó tó jẹ́ pé òun ló jèrè ọmọ yẹn èmi àti ẹnẹlẹ́ni ò ní jèrè wa o now mo dẹ̀ dúró sórí social media jẹ́jẹ́ mi ò tọ́ mọ́ ìjẹ̀ṣà ni wèrè mi ò tọ́ mọ́ agége ni wèrè jẹ́jẹ́ mi mo dúró lọ́mọ ìbá bẹ̀rẹ̀ sí ní bú mi ó tó bú mi mímọ̀ pé ó ti ń bì fún mi èmi kọ́ mo sọ pé iyẹ̀pẹ̀ tó fi mọ àwa amọ̀ tí ẹlẹ́dàá àṣẹ̀dá fi mọ àwa èmi kọ́ mo sọ pé kọ́ fi ràlẹ̀ rálẹ̀ tó kù kọ́ fi mọ ẹ o ibi tí mo ti yan orí mi ò rí ẹ ń bẹ̀ o nígbà tó ń yan ẹwà mo bá wọn yàn wọ́n yan orí pípé mo bá wọn yàn o ìwọ orí kankan yàn àfi ètè pọ̀ǹtì ètè òfò ètè ìyà àtòbò ẹ̀sìn tó wáyé ẹ̀ wá fi dóko ìyẹn nìkan ló bá wọn yàn èmi dẹ̀ kọ́ mo bá tiẹ̀ jẹ́ will come má to your fashion sense sọ̀rọ̀ mi yé But she won't ń wò he will sí him. Then a lè mú Most ni mo sọ fún ẹ mo sì wò pé kó register school of fashion no tàwa ni now yellow lọ bẹ́ẹ̀ nígbà tí mo wà social media lọ́mọ etí ń bì fún mi ló ti ń ṣe lára imagine mi ò dẹ̀ èmi àti àdẹ̀pọ̀ gbódórí àbọ̀sọ́fẹ́ pé mo dó Ghana rí ọlọ́run má jẹ́ mélòó mo ti dò lára nàìjíríà láì ṣe pé oko tán nàìjà máa lọ dóko jèrìjèrì oko onípalẹ́pọ̀n tọ́dẹ̀ tún tí ẹ̀gbọ́n bàbá ẹ̀ lóun mú kó wọ́n ló mú pààrà gidi oko èèyàn náà lè mú kó oríṣiríṣi gan kẹnu ẹ̀ má yí adé pàkọ́ kí èèyàn mú oko tó níláárí ẹ lọ gbogbo àwọn obìnrin tọ́nà àwọn máa mú kó yẹn lọ́wọ́ ẹnu wọn ètè wọn ó bẹgbẹ́ pé ó bọ̀pọ̀ lọ́wọ́ ṣiṣẹ́ ṣùgbọ́n ètè eléyìí ètè wèrè ètè òfò ètè òṣì ètè ìbànújẹ́ ló bá bẹ̀rẹ̀ sí ní jẹ́lọ́sì mi ló ń ranjú mọ́ mi torí pàjọ wà ń já mi àjọ wà ń já mi ni omi pé kémi àti ẹ̀ka jọ máa rùn náà ìwọ ló ń rùn. and besides from your side to my side is seven hours with fastest train IC train mi ò pàdé ẹ rí elédùnmọ̀ lòdì ń jẹ́ kí n pàdé ẹ torí tẹ́lẹ̀ ẹ bá pàdé ẹ ó yẹ kéèyàn lọ sùn ọdún mẹ́ta kó má ì tí jì kọ́ ní kílódé jí ìnà kó ní pé òun pàdé àgbákò bó bá ṣe bẹ̀rẹ̀ sí ní bú mi nìyẹn o kò sí èébú tí ò bú mi kí ló dẹ̀ fà tó fi ń bú mi ìgbà tí mo ṣe mo fẹ́ sọ bọ́mọ iṣẹ́ máa operate fún yẹn yín tẹ́ ẹ̀ mọ́ I want to leak a secret now ìgbà tí mo pe kéèsì ìjẹ̀ṣà Yorùbá náà ló sọ pé ẹni ta ti mọ̀ dáadáa lọ́sàn-án ni kò dìgbà tá a bá gbé náà wojú ẹ̀ka tó dààmú lálẹ́ mo mọ Deborah ọmọdé yẹmi dáadáa láì rírí mo mọ dáadáa ẹ̀ ń gbádùn mi mo mọ in fact mo tún mọ ojú àwọn èèyàn tó sọ pé àwọn mọ̀ lọ lórí social media alákọ̀ọ́kọ́ onílara ni ẹlẹ́ẹ̀kejì onírìkìṣí ẹlẹ́ẹ̀kẹta onítẹ̀m̀bẹ̀lẹ̀kun ẹlẹ́ẹ̀kẹrin kẹ́ni má ní ẹlẹ́ẹ̀karùn àfèmí àfèmí gbogbo ìwà orí burúkú márààrún yìí pátá lókunra ẹ̀ ẹ̀gbọ́n mi yé gbogbo ìwà orí burúkú márààrún yìí pátá lókunra ẹ̀ kò dẹ̀ kí n fẹ́ kéèyàn bẹ́gbẹ́ pé ṣe ń gbọ́ ṣe rí tí èèyàn bá wà ní inú ibi irú ìwà bẹ́ẹ̀ yẹn tó ní níkùn kò sí bẹ́ẹ̀ ṣe lè kódà kẹ́ fi gbogbo ilé ayé ṣe àrán fún because she has inner ugly you don't get it because she has inner ugly no matter how you put her pancake the ugliness will show inside her because it's inside her blood and her vein and the water òun ló fà tó fi ní inú tó inú tó burẹ́wà òun lójú ẹ̀ ṣe lójú ẹ̀ ṣe dàbí ojú ọ̀bọ tẹ bá òjò gòrílà ṣe òpin lọ́jọ́ sí aṣọ pé imú ẹ̀kọ́ tìrì <laughs> ah Deborah wà ló bèrè tó bẹ́ẹ̀ ṣe rí pé mi ti ṣépè ẹ pọ̀rọ̀ là ń sọ tó ń bá máa ṣe ṣó máa ṣépè gbogbo ìpè tó ṣe ẹrù òun fún ẹ ló dàrú ẹ máa gbọ́ lọ ọmọ ìwà ugly débi inú débi pé everybody tó wà lórí social media yìí kí gbogbo wọn kọ́ máa gbèrí àfòhun àfòhun ní bàtà ń ké lóòtú ìfẹ́ kò jẹ́ fún ẹ. mo bá bẹ̀rẹ̀ sí ní ṣe kéèsì ìjẹ̀ṣà ó kọ́kọ́ wá against ìjẹ̀ṣà ẹ̀kọ́ náà ló ta pọnpẹ́ òun ló wá ta mọ́ mi o ah, ẹni tẹ́mi dẹ̀ ti mọ̀ dáadáa lọ́sàn-án pé oníyanjú lélẹ́yìí o epo moru eh, oníyanjú má bàa tèmi jẹ́ epo moru mo ah, ní ẹ̀ lẹ́rọra o ẹ ká san ẹ sísà mo láì kéèsì ó ṣáà mi nìyẹn o alátaṣe gidi ni òun gangan ló yẹ kó máa pè ní àfòmọ́ àtàṣe gbà ó ń fò kiri ni kìdá ṣe pé ó ń fò bá wá o ó fẹ́ wá gbẹnu sí ó fẹ́ wá gbẹnu lá kò dẹ̀ mọ̀ pé èmi ti mọ̀ wọ́n pé oníyangire o oníyangire o táwọn ilé ìbá wọlé ọlá ilé ọlá máa dáwóró ẹ rí i pé wọ́n wọ́n wọ́n ọ̀dọ̀ godmother godmother ya kàgbákò <laughs> godmother ò fura ẹ máa gbọ́ mi ló dé sísítà ìjọ mo fẹ́ máa náà fẹ́ bá yín ṣe ṣó mo rí pé ṣó yẹn o ó sọlẹ̀ ń sọṣẹ́ láwọn evidence ah, ah, èmi náà dẹ̀ dà lóhùn ah, mo ní mo lẹ́ evidence ẹ ṣe lè fún mi nù ẹ mi ò lè fún ẹ o kẹ́mi fún ọ ní weapon tẹ́mi fẹ́ lò jọ torí ọlọ́run ṣé wọ́n rò sọ fún ẹ pé ilé ọdẹ yẹmi tó ti gọ̀ lèmi ti jáde ni ìjẹ́bú gbọ́ mo ti wá ìjẹ́bú I meet me I should give you my weapon right mo dẹ̀ ní mi ò lè fún ẹ o ibẹ̀ ló ti kọ́kọ́ mú mi sínú ìgbà tó yá she will come to my show if I'm doing show nǹkan tí n bá she will pick from it ìyá ẹ ni mo jẹ́ ìwọ ìwọ máa tẹ̀lé mi ní èmi ò ní èmi ẹ̀mí ẹ̀mí àwòwọ́ Ọdẹ́yẹmí wàá wò mí wàá fẹ́ kú wàá wo show mi wò wàá fẹ́ kéku kò ní dáa fún ẹ tó o bá show fún mi lónìí kò ṣe show fún mi lọ́la kò ṣe show fún mi fọ́sẹ̀ kan fún gbogbo ọjọ́ ìgbésí ayé ẹ̀ tó fi jáde láyé tó o fi ṣe show fún mi ò ní jèrè o ò ní jèrè ọmọ rúùtù tó lúwa lọ́pẹ́ tó o bá ṣe ṣòfún mi tó máa fi jáde láyé ṣó ti yẹ ń sìn o ò ní jèrè sórí wèrè ò kì í dúró gbèrò orí ẹ̀ o jèrè ẹ máa gbọ́ mi lọ. mo dẹ̀ ní mi ò lè fún tí bá ti wá ń ṣe ṣó ó máa píìkì á lọ wò ó there was a day tẹ bá rántí mo wá ń ṣe ṣó bàbá ìjẹ̀ṣà níjọ́ yẹn roughly four thousand plus are watching me live and direct four thousand plus wọ́n wo show mi live and direct níjọ́ yẹn kí lọ́mọ yìí rí pé ó ń comment orí show mi o ẹnìkan wá ń bu lórí show mi pé ah zi má fún ọmọ yìí láyé wọn ò dẹ̀ pé mi ti mọ̀ ọ́ ah, kò sẹ́yìn tẹ́mi ò mọ̀ oníkálukú dẹ̀ ni mo ṣe operate pẹ̀lú wọn má fún ọmọ yìí láyé o ọmọ yìí o ó máa bá aṣọ ẹ o èmi tí wọ́n sọ fún ẹni pé ẹ má bu àṣà àmàṣojú ayé ẹ má bu ló bá bínú ṣẹ́ni tí mo parí show yẹn báyìí ó kàn stage show fún mi ni zidọ́ọ̀gì zidọ́ọ̀gì zigidi kan wọ́n bọ̀ lórí show yẹn ìjẹ̀ṣà o ìjẹ̀ṣà máa ń sẹ́wọ̀n yẹn o ó kàn bẹ̀rẹ̀ sí ní ké tó ń sinmi àwọn èèyàn á surprise pé ah bó sí ò bu ẹ àwọn tó tún ń bu ẹ gan sí ni kò máa bu ẹ wọn ò dẹ̀ mọ̀ pé mi ti mọ̀ pé kẹ́ni má ni onílara ni she wish to be in my shoe that day that she's doing show she need publicity ah the dasta ẹ mọ àwọn táyé máa mọ̀ adáhùn mọ́ ẹlẹ́dẹ̀ ká ní àárín ẹlẹ́dẹ̀ tó lọ́pọ̀ ọmọ ọmọdé yẹmi pé ọlábànjí farm àbí kò pé tóyìndó ọ̀gọ̀ngàn àwọn yẹn ní ẹlẹ́dẹ̀ lọ́jọba wọn ń lu ẹlẹ́dẹ̀ lórí social media tó bá ṣùgbọ́n lórí space yóò lè bẹ́gbẹ́ pé ibi tó máa ti mọ̀ ẹ́ bọ̀bọ́ kan ní òun mọ̀ pé celebrity lòun náà tó tó bá tóun dé poultry táwọn adìyẹ ń ṣe yóró yóró yóró yóró lòun tó mọ̀ pé celebrity ìwọ́sìn ó tí ì mọ̀ pé celebrity ọ̀n tí tó bá lọ síbi tó ti ń ṣe ẹlẹ́dẹ̀ bóyá ẹlẹ́dẹ̀ Ọlábánjí àbí àwọn tó ń ṣe ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ um, gbọ̀ngàn àwọn tó ń ṣe ẹlẹ́dẹ̀ ló social media lọ bá wọn pé ó fẹ́ jọba wọn lu ẹlẹ́dẹ̀ kadẹ̀ dé adé tó wà lórí iye ọba ẹlẹ́dẹ̀ ni ó jẹ́ Tolú ọmọdé yẹmi ọmọ rúùtù ló bá bẹ̀rẹ̀ sí ní bú mi o mo dẹ̀ ignore ẹ̀ mi ò sọ kọ́ mi sọ anything mo lùkèwé torí mi ò kí ń wo èmi ò kí ń wo ẹni tó bá bì lóòsè mi I don't wash her uh, Nova, I will waste my precious time. I will waste my my eyes to watch that that ẹlẹ́dẹ̀. Ah, ah, Ọlọ́run má jẹ́ orí ò ní padà dìrú láyé mo kọ́ èmi a wo ẹlẹ́dẹ̀ yẹn tí gbogbo yẹn bá jọ mí kò lè ní fíùsì ẹlẹ́dẹ̀ tí ò ní motivation tó fẹ́ sọ. So ẹni tó yẹ pé tó bá ń sọ̀rọ̀ ìtọ́ máa ń fún ẹ̀yin orí pé ìtọ́ máa ń ni ṣé ẹ̀ máa ń kìdà ní ìtẹ́ bá wọn oṣù you don't hold hanky Lo bá bẹ̀rẹ̀ sí ní bú mi kò sí èbú tí ò mi o mi ò má dá lóhùn ó bú mi tọ́rọ́lí à ń gbádùn lè ìgbà tó tún wá yá ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún yín tí bá sọ fún yín pé ọmọ yìí ní ìlara ó ní kẹ́ni má ní ó lẹ́tanú ó ní kèéta kò sí oríṣiríṣi nǹkan tọmọ yìí ò pèsè mi jábọ́ ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ó dẹ̀ wá kọ́ńtàtì bàbá àjẹ̀ṣà she get bàbá àjẹ̀ṣà number ṣẹ́rí godmother ẹ̀ yìí ah ìgbárùmọ̀lẹ̀ ẹ ṣe o ẹ ṣe mo dúpẹ́ o ó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi tó jẹ́ pé gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà kí n ṣubú ẹlẹ́dàá mi máa ń wà pẹ̀lú mi torí ọlá inú kan ọmọ yìí ó wá gbé godmother ẹ̀ àṣírí tẹ́ ẹ̀ gbọ́ lè ní mo fẹ́ fún yín this ọmọ òṣì yìí ẹ̀mọ́ tá a kọ́ tá a mọ tó jẹ́ pé ilẹ̀ pa ló máa ti lọ ṣe star ẹ̀ lọ lò lágbo ẹlẹ́dẹ̀ tó bá mọ̀ pé ó fẹ́ lo star òun láyé ọmọ yìí she now called baba Ìjẹ̀ṣà she put her godmother godmother yẹn ó gbé godmother yẹn sórí phone. fún baba Ìjẹ̀ṣà ó ní kí Ìjẹ̀ṣà kó ṣe disclaimer fún mi gbé godmother òun máa fún Ìjẹ̀ṣà lówó kí Ìjẹ̀ṣà ṣe disclaimer fún mi lórí kéèsì yẹn so that òun lòun fẹ́ máa gba kéèsì yẹn lọ kí ìjẹ̀ṣà ṣe disclaimer fún mi pé lórí show lórí péèjì ẹ̀ gbogbo àyẹ̀wò tí jẹ́lì ìjẹ̀ṣà àṣẹ̀gbà grant ẹ̀ ni ìjẹ̀ṣà wá sọ pé ah tó bá fẹ́ ràn òun lọ́wọ́ kó ràn òun lọ́wọ́ ọmọ yìí òun ò mọ rí kò sẹ́ni tó fún ní kọ́bọ̀ ó kàn ṣe fún àwọn èèyàn kan ló ń pòun pé ṣé ìyàwó ẹ̀ lọmọ yìí ni because ìyàwó ẹ̀ ọmọ yìí bí ẹ̀bọ́ ọmọ yìí ṣe ṣe fún ẹ tó bá ìyàwó ẹ̀ ò lè ṣe jù báyìí lọ àwọn èèyàn ìyẹ̀ṣà tó bá àwọn èèyàn ló ń pòun bẹ́ẹ̀ ó lóun ò lè ṣe disclaimer fọmọ tó ń pè ní sí màmá yìí ó lóun ò mọ rí inú sẹ́ẹ̀ tóun wà gan lọ́tún sọ fóun pọ̀ ọmọbìnrin kan ń jà fóun tọ́ntọ́ntọ́ntọ́ ọmọ yìí sọ fún godmother yìí pé ọmọ àfun lówó kí jẹ̀ṣà ṣe disclaimer fún mi pé kí rúùtù ọmọdé yẹmí kó máa dùn kéèsì yẹn lọ. bàbá ìjẹ̀ṣà insisted that he will never do that to me. ìgbà tó rí pé ìjẹ̀ṣà ò ṣe é ó tún bẹ́ bọ́ síta. fóònù mi ti hang o are you guys seeing me? ẹ jọ mò ń bọ̀. I cannot see you anymore. Tí bá sọ fún yín pé ọ̀rọ̀ ń gbénú mi, àwọn èèyàn ṣe ìfù fún mi, mo kò mú mọ́ra ni. Ó ti hang. Ok, mo ti wò mí bá. Ṣẹ́rí, wọ́n fẹ́ gbé owó ràkàtà fún Jẹ̀ṣà tó ṣe mí. Ṣùgbọ́n inú kan tí mo fi bá Ìjẹ̀ṣà ṣe, Ìjẹ̀ṣà ò gba ọ́fà yẹn. Ìbínú yẹn lẹ ṣe rí ọmọ yìí kó tó di pé ó bínú wọ́n sì ń pàṣọ ìdìṣẹ̀ṣà ó máa ma wá sórí ṣó a máa ṣe kéèsì lórí ọ̀rọ̀ bàbá ìjẹ̀ṣà èmi ò dẹ̀ nìkẹ́ni kankan máa ṣe kéèsì jẹ́ kí n jẹ́ ló láyé ẹjọ́ torí ọlọ́run kéèsì ìjẹ̀ṣà mi ò jẹ́ wọn kọ̀ bọ́ mbẹ́ she will now come online ó wá lọ súnmọ́ jẹ́ ìkan tájọ́ ń ṣe kéèsì ìjẹ̀ṣà ń gbà yẹn ó wá mú yẹn lọ́rẹ̀ tó pé wọn àṣìyẹn jọ ń bú mi she will now come online she will be insulting me ẹ ó dẹ ní o gbogbo àwọn fáàsì bàbá ìjẹ̀ṣà ló ti kó lọ gbogbo owó ìjẹ̀ṣà tó dá fún ìjẹ̀ṣà ló ti kó Oh lè ní ó fi ṣe ṣáríìtì ó fi ṣe ṣáríìtì ó fi ṣe ṣáríìtì mi ò mà dáhùn tí bá pe ìjẹ̀ṣà má ní ìjẹ̀ṣà ẹ̀yin nìkan lè lè gbà mí lọ́rọ̀ yìí mi ò jẹ owó yín ní ojú ẹlẹ́dàá yín dẹ̀ tó màá tún wá sọ online pé ẹni tó wà mọ̀ pé òun fún mi lówó lẹ́yìn lórí ọ̀rọ̀ ìjẹ̀ṣà kó bọ́ síta mi ò rí kò sẹ́ni tó ìjẹ̀ṣà náà dẹ̀ mọ̀ pé mi ìkówó òun jẹ gbàtí kíní ẹ̀ wá bínú tí wọ́n á tú àṣírí ẹ̀ kan pé ṣebí bó ṣe ń pèjàṣẹ̀ nìyẹn ló wá fi bẹ̀rẹ̀ sí ní bú ìjẹ̀ṣà ìyẹn lọ bẹ́ẹ̀ now what is the motive of this guy telling baba ìjẹ̀ṣà to do disclaimer for me is because during that case mo wà ní limelight case yẹn she want to be well known she want to be recognized ṣùgbọ́n òun ni kò wọ ẹlẹ́dàá ẹ̀ ẹlẹ́dàá ẹ̀ lòdì sí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ìyẹn lọ bẹ́ẹ̀ after yẹn kò mà sí èbúté òbú bó ṣe ń bú mi ló ń bú ọkọ mi any day anytime tí máa wá ṣe show ó máa rí nǹkan bú lára mi ìyẹn ọmọ òṣì yìí o mo sì ń sọ story nǹkan tó ṣe fún mi kí tó wá fún ní súná o ó máa rí nǹkan kan bú lára mi débi pé jọ́tọ̀kọ̀ mi ṣe birthday two years ago I presented a cake for my husband she still bullied the cake kò sí nǹkan tí ò bu ọkọ mi tán èmi dẹ̀ kọ́ mo ní kò fẹ́ sobongiri lọ́kọ. <laughs> ṣé èmi ní kò fẹ́ ọkọ kó má wà fashionable ni àbẹ́mi mo ní kò fẹ́ ọkọ kó má wà fashionable mo ní kò lọ fẹ́ dọ̀dọ̀yọ̀ lọ́kọ ni anything I did for my husband she will now be doing it she will bring her kérémìdì tó bí do husband do like this do like this ìjọkọ lójó kò so lẹsẹ yẹn lórí kí yẹn mọ ló ṣàǹfọ̀sì yẹn do like this do like this ah that day that some people caught that video she is kissing her husband and I'm perceiving the oorun Ninu bi yìí. I say what is this? Nǹkan tó kì í ṣe nínú ilé you want to be like Z. You can never be like me because you are a photocopy. You can never be like me. Ìyẹn lọ bẹ́ẹ̀. Iba tó tún wá yá, ó ṣàgbé friendship we mora. lórí godmother àná ta ní. Wọn ò mú débẹ̀ ló tún bọ́ta ló bá tún èmi ba godmother àná tèmi ní fóun mo bàjẹ́ fóun ìwọ tó kì í ṣọ̀rẹ́ mi she lies a lot ọmọ yẹn ó pa burúkú irọ́ mi ò mà sàn kankan náà àtàwọn tó gbàgbọ́ i don't care ṣẹrílẹ̀ ayé yìí oore tẹ́lẹ̀ èrò wa máa fẹ́ fún yàn kò ń háyàn lọ́fun kò dẹ̀ kí níyàn lára láéláé tó lẹ́nu tó máa máa ṣe é lórí òní ni ẹ lára kò sí nǹkan tó fi bú mi o every day she will coming for me ní èèyàn kan wá gbé sítórì ẹ̀ wá fún mi mo dẹ̀ fún wọ́n ṣe gbé wá ní Elédùmarè gbọ́ mi rárá bú nígbà tí mo dẹ̀ sọ she deny the allegation unfortunately I got her husband contact baby father the man bá mi sọ̀rọ̀ mo dẹ̀ download voice ẹ̀ because tí n download voice ẹ̀ she will still deny it and people will say it's arabu that is why I download his voice note and play it for you guys ìyẹn lọ bẹ́ẹ̀ látìgbà yẹn mo dẹ̀ rò pé ó máa tán lẹ́yìn torí ó ń wá nǹkan di ìdú ewura edu akọ ṣu mo yẹ ya fún di ewura ló bá tún yá o á tún máa ta sí mi kò pẹ́ ní kéèsì eh, yèyé mẹ́sọ̀ Lizzy Anjorin yọjú ló bá gbẹnu sí ah! ní ìjọ tí mo rí pé tó kọ́kọ́ ń support woman yẹn èmi dẹ̀ mo jẹ́ nǹkan tó jẹ́ pé ká ní mo sáré pé mọ̀mọ́ wá ń gbà yẹn kí n ṣàlàyé fún wọn ẹ̀rù tún ń bà mí pé èmi sọ pé èèyàn ń bàyàn jẹ ṣé mo fẹ́ bàjẹ́ but ọmọ yìí ò bàrẹ̀ wá nǹkan tó dẹ̀ ṣe nígbà tí kéèsì bàbá ìjẹ̀ṣà ni pé she believe people are giving me money I am cashing out on that case ó fẹ́ wá ńlá ni ibi tó bá ti ń dùn olórí burúkú lọ́wọ́ ọmọ yẹn ọwọ́ epo ni ọwọ́ epo ni ibi tó bá ti ń dùn ló máa ń she never love anyone because she is a bitter soul kò love ẹni kankan ẹ ẹ mẹṣẹ.